الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نعم لكن ما تسواجه إنه لامي ابن الوردي إليه نفعد إليه تمام تعمل بني إليه ìròyìn twenty four kan àbí. ó ní látẹ̀kùn kọ́dí dáhàbàtì àríbàbò kò ló sáà rárá. جمل المنطق بالناوي فمن الإعراب يحرم الإعراب بالنوتك اختبل انظم الشيء أنا لا أختار تقبي لا يدي قطعها أجمل من تذكر إن جزتني أمدي سرت في ركها أولا فيكفيني الخجل أدب الألفاظ قولي لك خذ وأمر لقولي نطقي èyí ọ̀dà báwọn ẹ̀ṣẹ̀ báwọn ẹ̀ṣẹ̀ báwọn ẹ̀ṣẹ̀ báwọn tóbi tí a ti gbé e náà nù nù àbí tó wáhìmọ̀ lọ́hùn ìmáàmù ìgbẹ̀lúwárí ó ní. لا تقل قد ذهبت أربابه كل من سار على الدرب وصل ó ní lórígun pé a ní kò wá mímọ̀ a ní ó ṣe gbìyànjú yìí látẹ̀kùl kọ̀dìdá habet arbábòhò mọ́ pé àwọn tí wọ́n ní ìmọ̀ àwọn onímímọ̀ àwọn aṣíwájú tó ṣe wípé ní àwọn ọlọ́run fi mọ̀ kẹ́ láti kòlùkọ̀ zahab mọ̀ pé wọ́n ti lọ mọ̀ pé ó sì rú wọn mọ́ lóòótọ́ ká sọ nísọ àpọ́nlé ẹ̀hẹ́n kò sábúrú ń bẹ̀ àwọn ọmọ sọ nísọ tó fi wá kó ìdágara bá ara rẹ torí pé kúlù máa ń sáárọ̀ àdádárí bíi wàsọ́ọ̀lì gbogbo ẹni yòówù tó nàbàdìkì ni o tó bá gba orí agbọ́nrin nì kọjá tó bá rìn lórí agbọ́nrin nì lórí ojú ọ̀nà yẹn wọ́sọ̀lù yóò dé ibi táwọn ẹni ànádé kí là ń pè ní àdárúgbò jámù rẹ̀ ní ń pè ní lùrúwùbẹ̀ òun náà ní ojú ọ̀nà téèyàn lè gbà láàrin àpáta méjì àwọn àfáwò nílùú wọn gbé yọ akẹ́kẹ́ lè máa yìí kódà bó ti ṣe wípé alifábẹ́ẹ̀tì mẹ́ta náà lè bẹ̀rẹ̀ ṣòrúfù mẹ́ta lè bẹ̀rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà o kìí ṣe inú ìpínlẹ̀ èdè larubawa ọmọ wa ń lò ní ojú ọ̀nà ọmọ ń lò níbi tí wọn máa ń gbà kọjá láti fi dé ibòmí tọ bí ìgbà tó ṣe wípé ní báàbù tá a wà yìí ọwá ní ìbéèrè sẹ́nìkan ń béèrè pé àtiwájú òkú ti mímọ̀ àtiwá máa mójútó o táàsì wá débi tá à ń fẹ̀yìn dọ́ ọrùn ni lẹ́yìn ìgbà tó ṣe wípé àwọn tí wọ́n jẹ́ onímọ̀ yìí àwọn tí wọ́n jẹ́ àti wàhálà fún wọn ti lọ wọn sí lórí ilẹ̀ mọ́ ni wọ́n ń dá wa lóhùn pé ní àhá mọ̀pẹ́ torí pé àwọn tí wọ́n nímọ̀ ti kú torí pé inú ìlànà ọlọ́run ní gbogbo ògbà tí ayé bá ń lọ òun náà ni pé alẹ́ ayé olúwa zẹ́mẹ́nu mìíràn àdìlọ́rọ́ lẹ́mẹ́ ìgbà kan ò wà kama aláì má rí àwọn onímímà tí ọmọ wà nùgbà wo torí pé ọlọ́run fẹ́ máa fi wọ́n ṣe ẹ̀rí fún gbogbo ayé lápapọ̀ láti máa fi mọ kí lóòfin ọlọ́run bákan náà ó sì fẹsẹ̀ múlẹ̀ nù hadith tani sọ pé látàzá lùtọ́ ìfàtúmí ọmọdé alẹ́ láyọ̀ dúró hùmẹ́n lẹ́fà hùm hàtà yàwùmí kìyàmẹ́ anabi ni àwọn àjọ ọkùn onímọ̀ ìyẹ̀wò onímọ̀ gbónú àwọn àdéhùnmọ̀ anabi onú àwọn àdéhùnmọ̀ yìí ní àdéhùnmọ̀ òun yìí tó ti pọ́n mọ̀ wà lórí òdodo ẹnìkan sọ̀pọ̀ tí wọ́n o ẹnìkan gbé èdè tí wọ́n kọ̀ gbá tí wọ́n o kọ́lá kò ní ní wọn láwọn àlérí sí nǹkankan bó ṣe mọ wá wà nù tálíkì àmì èdè ẹ́ àsùn orí nínú nǹkan táwọn afáàmọ́ sọ láì mọ iye ìgbà náà nípa nàìjíríà pé yóò bọ́ aṣọ àlẹ́ aráàfin kò lè mí à lórí ọgọ́rùn ọdún kọ̀ọ̀kan wọ́n mọ̀ gbé àwọn onímọ̀ kan dìde tí wọ́n mọ̀ túmọ̀ sí mojadid ẹni tí wọ́n mọ̀ rinú fèétì tó síwájú nú mọ̀ àwọn tàná tí wọ́n mọ̀ fi wúlò fún àwa tèmi nígbà tí ìgbà bá ti ń kọjá ní orí rẹ̀. bákan náà nínú ìlànà allah subhanahu wa ta'ala òun náà ni pé anna kulla mujtahidin nasib gbogbo ń tọ́ba lè ṣègbìyànjú nínú ìmẹ̀sìn òun náà ni wọ́n mọ̀ ní ìpín ó yé báyìí nísìnyí ọkàn tó pé ní mọ́jẹ̀mú kíyàn lè bá débi tá à ń wí yìí lọ́nà tó gbà dáa ẹ̀hẹ́n kíyàn dì í mú ọ̀nà tó dáa òun ni kíyàn fi dì í mú torí pé bíyàn bá ṣe bẹ́ẹ̀ ìtẹ̀yàn fẹ́ nínú nímọ̀ kò ní ṣe kí ni o kò ní ni bàkàmùtọ́ lè bẹ̀rẹ̀ lè mélòó mélòó ẹni tí ń wá mà bàzálà ọmọrọ̀hù wà mẹ́ẹ̀dà o ọ̀nà ojú ọ̀nà dúkìá ọ̀nà wàhálà tó ń bẹ́ẹ̀ náà kò sí rí nǹkan kan nítorí kí ló fà á ojú ọ̀nà tó tọ́ ojú ọ̀nà tó dáa tó yẹ kó gbà kó gbà bẹ̀ ìkànnà àwọn afọ́sọ pé ní ọ̀rìmùnà lùsùlà àìdámà dọ̀já àná lùsùlà ẹ̀rí gbọ́ ọ̀rìmùnà lùsùlà ẹ̀rí gbọ́ ọ̀rìmùnà lùsùlà àìdámà dọ̀já àná lùsùlà ó ní ọ̀rìmùnà lùsùlà. wọ́n ṣe ká débi afẹ́nu mímọ̀ wọ́n ṣe léèwọ̀ fún wa ẹ̀ńdàmẹ̀ nígbà tí gbọ̀yà ẹ̀nẹ́lì òṣùwùlà àwa náà rà àwọn ìpìlẹ̀ láre ó sì yé báyìí nísìnyí. فزياد العلم إرغام العدا وجمال العلم يا صاح العمل نبقى أمين وجمال العلم إصلاح العمل ونفي زياد العلم نبي للقيمة زاد ونفي ونفي زاد لبى افتعل أفاء أن توت افتعال رد إثر مسبق في الدان والزد والذكر أها قريبا ولا شيء لا dáàlẹ̀ bẹ́ẹ̀kì àwọn fíìlì kan ń bẹ tó ṣe pé nítorí ọba gbé ilé ìta àlà olóko márùn-ún táàwọn ọsọ àwọn kan di tọ́ táàwọn ọsọ àwọn kan di zẹ́ẹ̀ nítawọn náà bákan náà ó sọ àwọn kan di dáàlẹ̀ hmm? hmm. irú ẹ̀ ní záàdà tó di záàdà yìí àti záàkàrọ̀ tó náà tó máa di kí ni o tó máa di ìdákàrọ̀ ẹ́ náà onífi ziyáde làálùmí níbi wíwá àlékún mọ̀ kí ẹ̀ máa lékún ní mímọ̀ irọ́ mọ̀lẹ́rìndá ìfimú ọ̀tá gbolẹ̀ ńbẹ̀ńbẹ̀ wọ́jà máa lò làálùmí ẹ̀wà mímọ̀ tí ó kó ẹ̀wà bá mímọ̀ yà sọ ẹ̀là àmàl ìrẹ́ ọ̀rẹ́ mi àlà àmàl iṣẹ́ ṣíṣe ni àwọn ìsìlá ọ̀là àmàl ṣíṣe iṣẹ́ dáadáa ni al-irgham kíni pè ní irgham òun náà ní ìdílàl ká yẹyẹ yẹn ká tàbùkù ẹ ẹ larubawo ní rọgùnmá ànfẹ kọ́dà bọ́ bá arúgbó bí rọgùnmí ànfẹ kọ́dà bọ́ dé ní yẹyẹ náà ní kíni wọ́n ṣẹlẹ̀ ani òun náà ní pé rọgùnmá ànfẹ mẹ́rin rọgùnmá ànfẹ mẹ́rin kíta ní ọdẹ ní yẹyẹ kíta ní ọdẹ ní àbùkù ó ti yẹ bá nífẹ̀ẹ́ ẹ sòrúgbìmá ànfọ̀hù wọ́n fi mú ẹ̀gbọ́ lẹ̀ àmọ́tò dàrẹ́kì báwọn nínú mọ̀túnmọ̀ kí ni nínú mọ̀túnmọ̀ kí yẹn yẹ̀yẹ́ hmm? àmọ́ tọ́ba ní àrùkọ́mùtò fúláàdà mo bí nínú nìyẹn mo jẹ́ obìnú alẹ́ àìdá dámú àdá ìdàkejì ọ̀rẹ́ kan yá sọ́ọ̀ṣì kẹ́lìmọ̀ sọ́ọ̀ṣì yìí ìpínlẹ̀ rẹ̀ ní sọ́ọ̀ṣì bù ó yẹ àmọ́ àpín kìíníkà ní àtẹ̀rẹ̀kìyìm kí lágbé àtẹ̀rẹ̀kìyìm nínú àwọn bá a ti máa pè ní tá bá fẹ́ pè ní àfọwọ́n ní alifiya bákan náà ó ní tẹ̀ríkì máa ní ṣẹ́zá ákìrọ́lì múnádá kàyà sùúrà fi máa dàá sùúrà dò fi máa dàá sùúrà dà ó ní tẹ̀ríkì máa tó o bá fẹ́ ti tẹ̀ríkì máa lára ẹni tó o fẹ́ pè ó kó tó bá mú wa ìṣẹ́zá ákìrọ́lì múnádá. ìgbẹ̀yìn orúkọ tó fẹ́ pé wọ́n wà já kó ń bẹ̀ kàyà sùá bí ẹni tó pé sùá fi ìmọ̀ ń dá a sùá dà ìtàdé kókó sùá dù wọ́n wá ní yá sùá kó dáadáa lè kó ń bẹ̀ sòsọ́ ìbò yá sọ́ ìbò ìrẹ́ ọ̀rẹ́ àwa jábọ̀ àwọn kó ń bẹ̀ kọ́mọ́tẹ́tà rẹ̀ kéwì àmẹ́lẹ̀ yìí ṣáàzù ni kò lọ tó torí pé ní káà ṣe yìí orúkọ tó bá jẹ́ álámù ni o máa ń wọlé tọ ọkọ tó bá jẹ orúkọ gbajúmọ hmm? so ntọ́ jẹ́ ntọ́ bọ́rọ̀ lọ́jù ni pé ká má já ya sọ ṣíbù ká má já sí ya sọ ṣì àmọ́ wọ́n sàmójúkò ìbílẹ̀ yìí nítorí pé ọkọ̀ ní lílo afa hariri nínú milhatil yorùbá ó ní wàkọ́ olóhùn fi sọ́ọ̀hìn bíi ya sọ́ọ̀hìn ṣáàzá lè máa nà fi hèmé sí láàáyé olùwẹ̀kọ́ olùhùn ọ̀rọ̀ tán máa sọ pé ní ya sọ́ọ̀hì níbi tàbílẹ̀ ya sọ́ọ̀hì bù ṣáàzù ó sì kí ni o kọjọmọ́ ìpìlẹ̀ kọ́ àìdà kọjọmọ́ kọ́ àìdà tó gbé ìmọ̀dúró ó ti yé wa nísìnyí hmm. àwọn apá kan ní ìpìlẹ̀ ní ya sọ́ọ̀hì bí ìrẹ́ ọ̀rẹ́ mi wàlẹ́ ayé dúdú tẹ̀síìmù lùmọ̀tọ̀ wá gbọ́ dáadáa wípé ní tá a bá ti ṣe ìdọ́fà mọ̀nádá àti ètò tẹ̀lé kí mò ń bẹ̀ ó dá nǹfààní méjì tá a kà báwọn. Hmm? kò tí yé báwọn so wọn ni àmọ́ ń bi yá sọ́ọ́lì ìbí nìkan àlejàpọ̀ àlejò haskell mudok àlejò hmm? tẹ̀lé kí mò ń bi mudok dàrí tó ti yé báwọn nísìnyí tọ̀. pípọ̀ mímọ̀ kí mọ̀ yóò pọ̀ kí yóò wá àlékún mímọ̀ yẹtọgọmọnu ìdílé làádúwì hàtìdì wà ìhà nẹtìhì ó máa ń jẹ kó ṣe wípé ní bọ́tà ó ṣe yẹ̀yẹ́ bí ó ṣe da lábùkù bẹ́lẹ́gàn náà ó ṣe dẹni ẹ̀tẹ́ ńbẹ́ńbẹ́ púpọ̀ hmm? ó rí ẹ̀sán san fún ọ̀tá àbí ẹlẹ́gàn rẹ bí kò dún ní mọ́ ìmọ̀ kọ wá ọ̀pọ̀lọpọ̀ mímọ̀ torí pé bí yẹn bá ti nímọ̀ sí bẹ́ẹ̀ náà ní iṣẹ́ rẹ̀ àti ìwà rẹ̀ ó ṣe dáa sí bẹ́ẹ̀ ni ìròyìn rẹ̀ ó ṣe pé sí. Si ipò rẹ̀ náà tún wá ga hmm? ẹnitọ́ba jẹ́ ọ̀tá inú rẹ̀ ọmọ bàjẹ́ pé kí ni o èèyàn tẹ̀síwájú nínú mímọ̀ ọ̀wá já sọ̀rọ̀ díẹ̀ nípa káàfi iṣẹ́ káàfi kún mímọ̀ wa. Hmm? alimami abudarda abudarda sahaba nabi rọ́bì allahu anhu wàrúdọ̀ oníláyà kúrò rọ́jùlù ayélujára hàtà yẹ kúrò nàbí lẹ́ẹ̀lmi àmìlà oníláyà kúrò rọ́jùlù ayélujára àlẹ́ pé èèyàn lóní hatta yakuna bil ilmi amila títí tí ó fi máa fi ìmọ̀ ní ìṣiṣẹ́ ṣe tí ó máa lò ó ó yẹ báyìí afáwọ sufyan ibn uyayna rahimahullah náà sábẹ ya gbà onímọ̀ ní amila bima alima fahuwa làálímù ẹ̀ńtọ́ bá lo ńtọ́kọ́ òun ló o wọn gbọ́ báyìí ni ẹ̀ńtọ́ bá lo nǹkan tó mọ̀ òun ní kí ni òun ló ní mímọ̀ ọkọ bá nẹ́bí tí máa kírun tó wá ń kírun déédéé ọ̀láyé ẹsẹ̀ ní mọ̀ bá kódà orí yóò sì pé gan pẹ̀lú hmm? ọkọ pé zakati zakati lè fi tìrì ń bẹ àwẹ̀ wá dé wọ́n wá ń gba zakati lè fi tìrì lọ́wọ́ àwọn èèyàn wọ́n wá rí yọ wọ́n nígbà náà yìí àwa kan gba àwọn ọmọ ìpín ní ṣé bẹ́ẹ̀ lù sí ta ọtọ́ ni àbáyé nílò tọ wàmẹ̀ntàrọ̀ kalẹ̀ àmì làbí màá àlìmá fàhùwàlì jẹ́ hélò. gbogbo ẹni tó bá wá ti wá gbé tí ọba wá lò ó ni àfáàwọ̀ abishiru bilhari wọ́n pè ní abishiru bilhari ọ̀sán ní ọ̀rọ̀ rẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ mímọ́ ìpè ní adu zakata hadihi ahadi àwọn àdìsá níbi káàkiri yìí yọ zaka rẹ àwọn tó láì ha. bó ni wọ́n ti yọ zaka pàǹkọ́ àdéhùn jọ ó ní pé àǹtà amẹ́lú nìkú lèmi àtẹ̀yẹ àdéhùn bìkọ́ mùsàdé àhàlè nínú gbogbo àdéhùn ọgọ́rùn méjì méjì kẹ̀ máa lo márùn márùn bẹ́ẹ̀ ẹ́n káwọn ti kíni o kí ẹ̀ máa lo márùn márùn òrí àìlómímọ̀ àìfèsíṣẹ́ ṣe gbogbo ìmọ̀ táǹkọ́ lóríṣiríṣi yìí. Hmm? kí gbogbo olè bá aṣọ́rú sin ìmọ̀ ọlọ́run bí ànábì rẹ̀ wí ti àlùkòrán àti àdéhùn ni kọ́ wá lè bá a wúlò nínú ìbáàdà téèyàn bẹ́ẹ̀ fẹ́ ṣe ìjọsìn àti ọ̀rọ̀ ayé èèyàn àti ìbálòpọ̀ abẹ́bá àwọn èèyàn lò ó ti yé báyìí nísìnyí ìkànnì àwọn ẹni àná wọn fi pé ní ta ló burú jù nínú àwọn èèyàn ó ní ọ àlẹ́ àyàlẹ́ mi ìdá ẹ̀fẹ́sẹ̀ ó ní mímọ̀ ní nígbà tó ní mímọ̀ láti wo àbàjẹ́ olóburú jù ọlọ́ọ̀hìn olóburú jù lóòótọ́ òun ló ṣe kí ni o onímọ̀ tí wù àbàjẹ́ òun ló wá pọ̀ jù láwùjọ wa lóde ìní òun ló ṣe kí ni ó pọ̀ láwùjọ wa lóde ìní kọ́dà débi wípé ìbàjẹ́ tó ń wà lórí ẹ̀tọ́ ìgbọ́ pé kò fẹ́ jù lẹ̀ ní tó tún wà máa sọ̀pọ́tì ẹlòmíì náà tọ̀rọ̀ mọ̀ pé tẹ́ni wọn bá ti wú òun ló wò lórí ìbàjẹ́ a ti ti ta àáwòrán lórí ìbàjẹ́ a kì í rárá wa lọ́wọ́ lórí ìbàjẹ́ ibi tí wọ́n kù sí ni ẹ ọmọ bẹ lọ́hùn sí i tòun ti bẹ́ẹ̀ náà tọrọ bá dé bẹ́ẹ̀ ó jayé ọmọ ìpele yóò dáa nítorí ó dáa jù nù ni ẹlòmíín ló lè kára tiẹ̀ náà sọ ní tẹ́ra lè tẹ́tẹ́rẹ́ àmọ́lódé ní ìrédè lè dé pọ̀ ọ̀gágun náà bá ti rágbádá bí èlò kan rà tó náà bá ti bóde báyìí wọ́n ṣe àléèrè lọ́nu ni wọ́n ṣe òṣìwọ́n lọ́nu àbíkọ́ lọ́wọ́ wọ́n sì máa sọ wípé ní ilmu bila amali kàṣájárin bila tẹ̀lẹ̀ ilmu kàṣájárin bila tẹ̀lẹ̀ wọ́n ní ìmọ̀ téèyàn bá ní téèyàn bá lò ó ọ dàbí igi tọ́wọ́ tí ò léso ní dákúkí láǹfààní rẹ̀ igi tí ò léso ní ìrèso rẹ̀ jẹ́ kí wọ́n á níwúlò rẹ̀ ìkànnà àfa oníwà hamilu miski ìdàkẹ́ ẹ̀nà mẹ́sùkúùmá ẹni tí ń ta tùrọ̀yà lùmísìkì tóun gangan bá ti ń ṣe kàtá fàlà àzọláhùn fi máa hàmàn lágùnkí wa ló gbé kí ni ìwúlò tó gbé lọ́wọ́ kò ní ìwúlò ìgbọ́nà àwọn àfa oní ilẹ̀ wa ń bí wọ́n ní lèmọ́ gàtà àlámùnà fàmà fàdílù wàmà fàdílù ìlmìnà ìdá àlámùnà fídìnnà. كل ما نتعلم إذا لم يفيدنا كل ما نتعلم قل لماذا تعلمنا لذلك كلا تنقم جان وما فضل علمنا كلا لا تنبلا ما إذا لم يفيدنا نبقى كيف بس ولا أنفعني كل ما نتعلم بقوم كتنقم tọba ní kú làmánẹ́ta àlámù níbi ìwọ̀ tá a bá ń kọ́ mímọ́ nìyẹn hmm? ó yẹ báyìí lọ́sẹ̀ àwọn àgbàlagbà náà máa ń dá wákà àmọ́ dá wákà rẹ̀ wọ́n ni pé ẹ̀ní kéwu àkéèlò ló ní kéwu ẹ̀ní kéwu àkéèlò ló ní kéwu kí láǹfààní kéwu tẹ́rù bá lò ó ẹ̀ní kéwu àkéèlò ló ní kéwu ẹ̀sùn gbọ́ níkèéwù àkélò ló níkèéwù ẹni kéèwù àkélò ló níkèéwù kí láǹfààní kéèwù tẹ́rù ò bá lò ẹni kéèwù àkélò ló níkèéwù náà ẹni tó kéwù tó lò ó. Hmm? òun ló ní kéwù ọlọ́hìn òun ló ní kéwù òun làdé mà níbi òsànfàní lára rẹ̀ òun la yí òṣòríire lára rẹ̀ òun la yí ọ̀fọ̀kànbalẹ̀ lára rẹ̀ àmọ́ béèyàn ọba ti lo kéwù rẹ̀ ọlọ́hìn yóò nǹkan jẹ́ yóò ṣe kíni torí yóò tẹ̀lé tẹ ẹnu yóò ṣe bó ṣe wù ú yóò tẹ̀lé adùnrìnrìn ayé yóò ṣe àdádálẹ̀ yóò ṣẹlọ́hùn tí bá wá ń ṣe gbogbo ẹ̀ àwọn kan bẹ tó ṣe pé ní sáàmù sí ìṣó làwọn fẹ́ ń di wọn wọn ò wọ̀nyí wo wípé ní ǹjẹ́ tí ń ṣe yí dáa bí ọ̀dà wọn ti gba ti ẹ̀dọ́ náà jìnnàjìnnà wọn ní bí lọ́wọ́ rẹ̀ wò ó ní à ìdílágbádá ti à ǹjẹ́ ọba ti kò sí kò sẹ́sìn bẹ́ẹ̀ ẹ̀ńtọ́ bá ṣe lẹ̀sìn wọn tó ra àwọn onímọ̀ wọn sì tún máa gbèjà rẹ lórí aburú tó gbé dání ìwọ ní kọ́ ya bẹ̀rù ọlọ́run bó ní mímọ́ ọba ti rẹ́dì yóò máa gba àwọn àbàjẹ́ kan mọ́ra lára àwọn tá a bá ń bẹ lára ẹ̀ yóò hmm? kí ni o yóò máa gba ìbàjẹ́ kan mọ́ra lára àwọn tí ń bẹ lára rẹ̀ àtàwọn tí yóò mọ̀ rí tó fẹ́ kiri ti connection láàrin wọn àti wọn. ìrírí ọ̀dọ́ wa rí i pé ní àfọ ọ̀fẹ́ ṣe prógrámù mùsùlùmí yóò wá pé pásítọ̀ kọ́ wá sí wá àti ń bẹ̀ ọ̀lẹ̀ ẹ̀yà ń zubi lẹ́ẹ̀ ọlọ́run kó sọ wa àfọ wà lóde yóò wá pàdé pásítọ̀ bí wọ́n jọ mọ́ ọkọ̀ ọ̀rìn sọ́ọ̀sì ọ̀lẹ̀ ẹ̀yà zubi lẹ́ẹ̀ ọlọ́run kó sọ wa ń bẹ̀ aburú ti gbòde kan òwò fídíò kan ní àná hmm, subhanallah allah àgbákò sáńsẹ̀ rẹ̀ sínú ayé mi àbíkọ́ náà wọ́n ṣàlọ́ ẹ̀tẹ̀ sẹ́ndì fídíò kan náà sí mi ọmọbìnrin kan tó gbé ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú ayé rẹ̀ nípìnlẹ̀ ayé mùsùlùmí ni gẹ́gẹ́ bí nǹkan tóun náà sọ oníwọ́n jù sílé kéwú ọlọ́kọ̀sọ ọbẹ̀ àpàdà sí aburú olóhùn sẹ́kí àlùkò náà àbíkẹ́ tó máa ń wí òun parí kùránì òun kéétùmọ̀ bíi méjì mẹ́ta ẹlẹ́gbẹ́ àìsí ewu náà ni nígbà tó kéèyàn kéétùmọ̀ méjì mẹ́ta fásitì wo ló dé ńgbà tó fi ń kéwu nǹkan máa fi wọ́n sọ̀rọ̀ kéwu náà nù ẹ̀dá kan pé ọmọ tá a kọ́ kùránì parí tàbá tẹ̀ bẹ̀rẹ̀ ló pè tí bọ́sá wà lè ti dáyé jẹ pẹ̀lú pé ìṣúwọ́ ti mọ́ tó lé díẹ̀ díẹ̀ nígbà tó tó mọ kùránì kásán náà ni òun náà kéwu òun pẹ́ lé kéwu kọ́dọ̀ òun tó gáàdì kùránì àmọ́ ti gbogbo ẹ̀ lọ́rọ́ ṣèkéde kọ́lọ́ mọ́jà ara padà sí aburú àwa nígbà tó padà wáyá àwọn àmọ́ ìtàn máa ń kọ ikú sáwọn èèyàn lórí àpé eléyìí ó kù wọn kọ pẹ̀lú kéwú wọn tó akọ̀ tó mọ̀ rẹ̀ sí kéwú tí wọ́n ti kọ́ ọ̀hún bó ni wọ́n ti kọ́ irọ́ lásán nítorí hàn dáadáa tí ò lọ jìnnàjìnnà ọba kú àwọn ará àwọn karambá ní kẹtàn pé wọn lápá táwọn ọ̀lẹ́ ayé àbẹ̀lẹ̀ lẹ́ báyọ̀ kan ní bọ̀ rúkì ìdílé tọ́lọ̀ tọ́lọ̀ sàdúrà ń bẹ̀ ẹ dàpọ̀ sí ọkùnrin ni wọ́n pè lójú ẹ̀ náà bóbi ni wọ́n pè é ọlọ́mọ sánú wa àwọn àgbàlagbà wọn wọn ní mímú mà tí mímú mà tí mímú ìdásọ́lù ha sọ́lù náà sùn. وإن فسد فسد الناس العلماء والأمراء tọmọ túmọ̀ rẹ̀ wọ́n ní mí ni wọ́n máa ti mí ni wọ́n máa ti òye mí ni wọ́n wọ́n láwọn pé pé ń bẹ́ẹ̀ nù ju èmi ànẹ́bì àwọn méjì kan sinfani min ummati àwọn méjì nínú ìjọ ìmí ànábì nínú ìjọ ànábì ìdá sọlù ha sọlù ha náà so. wà ìfà sàdá fàsádà náà so. àwọn méjèèjì tá a wí ìdá sọlù ha táwọn méjèèjì bá dá sọlù ha náà àwọn èèyàn dá wà ìfà sàdá fàsádà náà so àmọ́ táwọn méjèèjì bá ti bàjẹ́ gbogbo ayé sì bàjẹ́ àwọn wo ni alùlámẹ́ wọlùmọ̀rọ̀ àwọn onímọ̀ àtàwọn aláṣẹ àwọn àfà àtàwọn adarí ìlú táwọn méjèèjì bá da ọmọ ìlú ọ̀dà táwọn méjèèjì bá ti bàjẹ́ ìlú náà ti bàjẹ́ nítorí àwọn náà lórí borí bá ti ya wèrè ara tó kù ní wúlò kọ́dà yóò sọ orí àtàndánwò ọlọ́kọ́ sànù wa ọ̀rọ̀ kò mú wa dúró lẹ̀sí hànú fẹ́mi àti ẹ̀ náà má jẹ́ kí owó má jẹ́ kí ayé má jẹ́ tàn jẹ ju ntọ́ lọ bá pàdé ọlọ́wọ́n ọba subhana owó tààlà lọ hmm. àfa gbogbo ntẹ́yìn bá kójọ nínú ayé kò dá nǹkan kan o gbogbo ntẹ́yìn bá nínú ayé kò dá nǹkan kan o ọ̀gbọ́n èyí ó fi ilẹ̀ pẹ̀lú rọrùn èyí ó fi ilẹ̀ tán kọ̀ wá nírí ìmọ̀ọ́rọ̀ kò ní rí àmójútó mọ́ bí n téèyàn bá ṣe fílẹ̀ bá ṣe tó bẹ́ẹ̀ náà ni ó ṣe ráre tó ẹni tó kú tó fogún tí ò táwọn ọmọ pínlẹ̀ ọmọ kú oríire ẹni tó kú tó fogún rẹpẹtẹ ẹlẹ̀ táwọn ọmọ òkú tó tún ṣẹ́kù ọ̀la ìhókù àdánwò torí pé níbo ṣe pọ̀ tóun tí wọn ọba rí mánéjì ọ̀rọ̀ pọ̀lọpọ̀ ọdún subhanallah wọ́n padà fi mí ṣe ṣọ́ọ̀ṣì ni wọ́n rẹ́ǹtì ẹ̀ ní mùsùlùmí pílé lẹ̀ àwọn ọmọ rẹ́ǹtì àwọn ṣọ́ọ̀ṣì wa rẹ́ǹtì lọ́wọ́ àwọn ọmọ àwọn adakọ̀ lórúkọ jésù ní ilé tí mùsùlùmí fáwọn ọmọ tí rí iṣẹ́ bákan rẹ̀ àbọ̀tọ́ jẹ́wọ́jọ́ rí ya subhanallah tí ò lámójútó àwọn ọmọ dáta kan ọmọ tá a kọ òun ó gbélé tá a kọ tá ń gbọ́ sí lóòótọ́ ni ọmọ tá a òun ọ kì í sọmọ tá a kọ nìkan ní ó gbélé tá èyí tá a kọ gbélé tá a náà ni àbá kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú Ọlọ́run ọba ṣe tọ́wọ́ bá sọ́ra ọlọ́ọ̀hì àti bọ̀tán yẹn wájú ọlọ́run ó léwu allah subhanahu wa ta'ala kó sànù wa à ń kíra sákìsí ìmọ̀ téèyàn bá kọ́kọ́ yóò lò ó ìmọ̀ bá kọ́kọ́ lò ó àwọn ẹ̀dá kan bẹ tó ti ní àwọn náà ní owó káwọn náà kó wáyé jọ jù wọn kẹta sí lọ sí wọn ju kí yẹn fi gba ayé kọ́rọ̀ jọ lọ gbogbo àwọn tí èèyàn bá kọ́lé mọ́sọ̀rọ̀ kan pé bẹ́ẹ̀yàn bá kọ́lé tú náírà hmm? àbí tẹ́yìn bá fi tú náírà tó bá fi kọ́ ọmọ tó bá fi tọ́ ọmọ nínú ayé rẹ̀ tó bá wá kọ́lé five náírà ọmọ wọn ò o nǹkan dájú nù ni bí gbogbo yìí náà ti mọ báyìí nísìnyí wọn ló ti mọ òkú náà kí mi náà dàgbà báyìí kí mi náà kọ́lé ni ìdí táwọn bàbá wa kọ̀ wọ́n ẹ̀wọ́ ìkọ̀tẹ́ tó fẹ́ gbé bẹ̀rù dáadáa wà níta ń pè láyé náà lónìí bẹ́ẹ̀ náà làwọn táwọn náà lówó tán ní owó gidigidi tán kọ́lé millions tán kọ́lé billions bí wọ́n ṣe kọ́ bó ṣe pọ̀ tó ń hmm? lójú àwọn ọmọ tiwọn náà ẹlẹ́gbẹ́ àìkọ́ nǹkan tó bá ìgbà tiwọn márùn-ún náà ni nítorí kí ló fà á àmúwájú náà ní dàgbélé mi rọ́ọ̀sì lẹ́jìmọ́ ọ̀hán wàdúrúnà ní kọ̀rọ̀ bí dárí náà ní ìhà dúkìá wa tá à ń kọjọ yìí nítorí àwọn tó jogún ẹ̀ wàdúrúnà àwọn ilé wa tá à ń ní kọ̀rọ̀ bí dárí ní ìhà à ń nítorí kó lè bá kọ́ra dá owó ni rí bẹ́ẹ̀ ṣe àfa lómímọ̀ rẹ mọ̀jẹ̀ kí ayé tó ọ fẹ́ kójọ mọ̀jẹ̀ ọ̀tọ̀ jámìlì ni mọ̀ ń ti kọ̀ bí náà wí يحرم الإعراب بالنوتك اختبل ó ní jámìlì mọ́ntíkọ̀ beautify ìsọ̀rọ̀ rẹ̀ beautify ìsọ̀rọ̀ rẹ̀ bí náhùwì pẹ̀lú ma náhùwù fàmí yóò mi ní ìrọ̀bù gbogbo ẹni tán bá ṣe ìmọ̀ náhùwù léèwọ̀ fún tí ó mọ̀ bí nótíkì nípa ọ̀rọ̀ tó fẹ́ sọ ìtábàlì yóò tẹ̀sẹ̀ bọ́ sí alimantik ọ̀rọ̀ sísọ mọ́sàrí mímí nù ni ọ̀rọ̀ sísọ tá a máa sọ náà nù ni hmm? ọ̀pọ̀lọpọ̀ tó wá di odidi èdè fún ìmọ̀ ń pè ní logic kí la o logic ilẹ̀ alimobi kọ̀ wá àìdá tẹ́mùnà olùfikọ̀rọ̀ mi nílẹ̀ kọ́tọ̀ ẹ̀pẹ́ onímọ̀ nípa àwọn fundamental rules kan tó ṣe wípé àwọn náà máa máa protect thinking against the error. Hmm? wọ́n pè ní lọ́jìkì wọ́n náhàwù kí wọ́n pè ní wọ́n náà ti mọ̀ pé ìmọ̀ tó máa èròǹgbà àmọ́ gẹ́gẹ́ bí ìmọ̀ ńkọ́ fi mọ àwọn òfin tí ó de ìgbẹ̀yìn ọ̀rọ̀ wa tá a bá ń sọ ni. a ti ti mọ̀ ẹ̀gbọ́n gbọ́ o tó ń mi láti ò ń mi wa ń pè ní abul aswadi adu'aliju abul aswadi adu'aliju wàá òtún ní hamsa lórí ẹ ìmọ̀mù àlì ló pe sákèsì bẹ́ẹ̀ ìmọ̀mù àlì ibùn àbí tọ́lì rọ́bì ọlọ́hu anhu wà àrùtọ́ ọ̀hún sọ ń pè ní mọ̀ náà wò torí ìmọ̀mù àlì sọ fún abul aswadi pé ẹnu tó ha ẹ̀dà ẹ̀nà yìí ni ọgbà ìrú àpèjúwe yìí ni kò ọmọ tẹ̀lé ìrọ́bù ń tiẹ̀ ńkọ́ ìtìláàfù òun náà ní sísọ̀tọ̀tọ̀ táwọn ìgbẹ̀yìn ọ̀rọ̀ mọ sọ̀tọ̀tọ̀ nítorí àwọn àwámì àwọn aṣíwájú ọ̀rọ̀ tọmọ síwájú wọn. Hmm? àwọn bá ti lò bí báyìí nísìnyí ta ní wíwúrọ̀ mi lè yọ̀rọ̀ ọba wọn náhàwù láàrin ìta àti ẹni tí ọba ti mọ náhàwù tí máa sọ̀rọ̀ báyìí yóò mọ kẹsẹ̀ fọṣẹ̀ ń bẹ̀ ni tó ti yé tó nú orin tá a dé yìí báyìí à ń pàkíyèsí rẹ̀ sí kọ ọmọ ìmọ̀ náhàwù tó bí yẹn bá ti mọ̀ sí bẹ́ẹ̀ ló ṣe gẹ́ẹ̀tì ọ̀rọ̀ tó fẹ́ sọ sí èyí tó fẹ́ kà náà bẹ́ẹ̀ ló sì gẹ́sì túmọ̀ rẹ̀ kò ní máa gbọ́mọ ọba fọ́sùn hmm? kò ní máa gbé tọ́ya fún nǹkan míì ìkànnà àwọn àfa ó ní anáhùn kọ́ńtọ̀rọ̀ tún àdàbí àhàdùn يجاوز البحر إلا بالقناطير يجاوز البحر إلا بالقناطير إن الكلام بلا نحو يحسنه نبه الكلاب وأصوات السنانير نبح الكلاب وأصوات السنانير أن النحو إما النحو تريه قنطرة الآداب أن بريد àwọn أدب àwọn literature hal ahadun njaare nìkankan tó ti pé ní yòjá wizulbáharọ tí ó wà gba odò kọjá ilà bílkọ̀nà tèrè àfikún ní jìbìrìjì sọ̀rọ̀ hàn wọ́n máa ọ̀nà island ti àdáńtì ẹ̀ ṣé ọ̀nà òdìdá island rí òdìdá nìkan báyìí rí ọ̀nà bí ojú lọ́nà bẹ̀rẹ̀ tí wọ́n fẹ́ kọjá ọ̀gbọ́n orí omi kọjá tí ẹ̀ lè kọjá láì gbórí bíríjì kí ni yóò dé yóò pé àbúyọ̀ zùn yóò pe àbú àbú onídàá lóhùn bẹ́ẹ̀ náà ni pé ní ọ̀ọ́ka èdè lárúbáwá ọ̀ọ́ka ìmọ̀ alukur'an ọgbọ́ hadita níbi yìí bó ló ti fẹ́ ṣe tó ní bukata sí ma náà hù. ìnà kẹlẹ́ mẹ́bi là náà hù ó rí ká sọ̀rọ̀ láì sí náà hù nínú ẹ̀ náà hù jẹ́ òun ní rẹ̀ òun ní ọ̀kẹ́ sí nábò gbígbó ajá ni wà á wá tu sànàní àti ohun àwọn olóńgbò àti olóńgbò ó di yé wa nísìnyí ẹ̀hẹ́ nínú àwọn àfa onímọ̀ ẹ̀sìn tọ́jú jẹ́ onímọ̀ nípa èdè lárúbáwá àfa àwátánpé abdulmalik ibn qarib ibn abdulmalik al-asma'i rahimahullahu ta'ala ó ní iná àkùwà fàmà àkùwà fùcàlà àkọ́lé bẹ̀rẹ̀ ẹ̀lmi nínú tó bà mí lẹ́rù jù tí mò ń bẹ̀rù fún akẹ́kọ̀ọ́ mi mọ́ ìdáàlámiyá àríkì náhàwá nígbà tó bá mọ náhàwù àyẹ̀dùkú láti hùm láti kọ́ kọ́mọ àpàrà lọ kó sínú àkójọpọ̀ ọ̀rọ̀ tá nẹ́bí sọ wípé mẹ̀ǹkẹ́sàbà àlẹ́yà mọ́tà àmẹ́dá pẹ̀lẹ́sàbà wá màkàdà òmìnira náà gbogbo ẹni yòówù tọba mọ̀ọ́mọ̀ pàrọ̀ mẹ́lẹ́ àdìsíbí ànẹ́bí kọ́ lọ wá ìjókòó rẹ̀ sínú náà nítorí pé láì mọ bóòlù ti yẹ kó wọn wọ nǹkan wọn máa kó sínú tẹ̀síṣẹ́ káàkọ́ nǹkan tí ò yẹ káàtúmọ̀ nǹkan tí ò yẹ pé àwọn túmọ̀ sí pé tí ń tú nǹkan ò ti ń parọ́ mọ́ ànábì báwọn tó yé àfa ó ṣe kí ni o ó kà dáadáa ọkọ̀ máa náhàwò má dàbí àwọn nǹkan tó ń fòṣì ṣayọ̀ orí fídíò kan lánàá hmm? a máa ń pé àwọn mẹ́ríkàsì làwa o mẹ́ríkàsì làwa o àwa lè ní pé nítorí ọ̀sán òun kọ̀rẹ́ tàbí kò kọ̀rẹ́tì o lè wọ ọ̀n fásíà o lè wọ kẹ́tọ̀ o lè wọ ọ̀n dómà àfa kọ́ ẹ̀dà tó di gbogbo nǹkan. òfin ìmọ̀ ń bẹ tó dì í ayi ẹ mọ́ fi àyìnmọ̀ kan kẹtọ́ ẹ mọ́ fi àṣà ẹ mọ́ fi kún àyìnmọ̀ kan ìtẹ̀yìn ọ̀bá mọ̀ kó ṣèwádìí bí ó ṣe mọ̀ ọ́n kó lè wúlò fún rárá rẹ̀ àti fáwọn ọmọ sọnù míì náà nù àbí tẹ́yìn bá ti fi àṣà tọ́ba ti fi kún àyìnmọ̀ kan kí ló kù ní padà wọn lọ sọ fẹ́ nìkan yìí pé ní ńlá àǹtà fi hadithi ọ̀kọ̀dù kazabta aláìyá tọ́ ọ bá ti lọ sí mistake inú ọ nǹkan tí ń bá kà fún ọ tọ́ tẹ̀lé òfin náà nù ọ̀rọ̀ àdìsí ń bá kà fún ọ o tó parọ́ mọ́ mi nìyẹn o parọ́ mọ́ mi o kọ́lẹ̀ alhafiz lè yọrọ ọ̀kì afáwọ̀ alhafiz lè yọrọ ọ̀kì nínú alfiya wọn àná sọ pé ní wàlíyáhàdàdì làhánà فحق النحو على من طلب أني وليحذر اللحن والمصحف قصر فنتي ومن كان tọkàn máa wọ bárabàrà ó lè fara fi jáwé tẹ̀lé ọkọ̀ yusuf ndómọ̀ á ní ilà gbọ́ọ̀hùn mìíze ìdù irú àwọn abẹ́ ẹ̀kọ́ sọ́ra wálé mùsọ̀ xífà àtẹnitọ́ mọ̀ fi sìn ìpè sìn hmm? aláhàdìsì yìí lórí àdìsì pàǹdẹ́bì sọ ọlọ́run ọba sọ tọ́fẹ́ máa wí bí a ń yọ ṣàrẹ́fà kékeré o kán àbá ṣe ń jẹ ẹ̀mọ́ lẹ́nu fàyẹ́dìkò láti kọ́ lè yí mẹ́kẹ́sàbá ṣẹ́kọ̀dà wa lọ kó sínú ọ̀rọ̀ níbi tá níbi sọ pé ní ẹ̀ńtọ́ bá parọ́ mọ́ mi fàákùnì náàwò òótọ́ òdodo ìwọ̀ ní dandan fún ọ láti mọ náàwò aláàmẹ́ńtọ́ ولازم مذهبي فتراه الرفد في الدنيا ìdìmí ṣìírọ̀ ó ní ọmọ ohun orin lárúbáwá ṣé kí orin tọba wa orin táǹkà yìí náà kì í wá sí kí ń kọ́ wá gbé jìtá gbé piano sí kọ́ wá máa tẹ̀lù sí tọ́lá àwọn kan bẹ̀rẹ̀ lọ́pẹ́ ní níbi mọ́lúdì sufi wọn tí wọ́n ń ṣe wọn àgbé ta ní àjáde tàníyà tó rọ bí ìlú máa ṣáájú nǹkan sí gbẹ́ngbẹ́ngbẹ́n gbẹ́ngbẹ́ngbẹ́n ẹ̀hẹ́dà eléyìí náà ti kágbá kò bá tí wọ́n wí yìí hmm? ó yé báyìí nísìnyí irú èyí tí à ń sọ̀kọ̀ àṣírí orin irú ìtàkà ẹ̀ pè ní tá sọ. ọ ní àwọn àwọn ẹ̀hónú tí mo mú yàn kọ́ ìmí ọ̀jẹ́ sí ìmí ọ̀jẹ́ náà sí hà ìmí ọ̀jẹ́ ń ìmí ọ̀jẹ́ kí ni o ìmí ó sì jẹ́ ẹ̀rọ̀fà òkú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìmí ni jẹ́ ìròyìn sòrò àwọn báwọn afaní lèmi ṣe ń rọ máa hun orú orin bẹ́ẹ̀ ìmí sì ní ṣéwù tààlí mi ni ọkàn lọ wá àwọn kankan nù nǹkan tí jẹ ìmọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn wà kọ́ sórí irú mílíọ̀nù àti lọ́kùn tá a máa ń ká ní sè ìmọ̀ ni wọ́n ṣe kí ni ti bá wà sí orí ni ṣe kí ni náà sórí ìdù náà ìwé àǹfààní ní máa jẹ́ fẹ́ntọ́ kọ́ àti fún àwọn tó ń bọ̀ lẹ́yìn táwọn náà máa ṣe kí ni tó máa ṣàǹfààní bẹ̀. níbi mi ṣe ń rírọ̀ ní ọmọ ọkọ̀ rú ni bẹ́ẹ̀ wàláàbí mẹ́tàdé dúnímọ̀ ìlànà mi fàtìrọ̀ rẹ́fúdì àmọ́ ká wá kó kí ni mọ́tì àbí àfa yìí mọ́tì àbí ẹni pé ní ẹni tí máa kọrin tí èèkọ́ nítorí kan lè bá a fún lówó àbí kó lè bá a mọ́ sẹ́kìnì kó mọ́kọ̀ nítorí kó lè bá sikini o kó wá jọ ní pàtí aláyẹyẹ àwọn alọ́sọ náà wọn lọ́sọ wọn ní àsákì wa kíní tòun náà wá jáde tòun náà wá ń tanra rẹ wọn á ná lówó lédèrèdè àbá wa sọ ọ́ di jẹ́ ó ní iṣẹ́ táwọn ń ṣe yìí iṣẹ́ orin kíkọ iṣẹ́ wo ni ń bẹ nínú orin kíkọ tó ń ṣe iṣẹ́ wo ni ń bẹ ń bẹ sẹ́fẹ̀ẹ́ pé ayé ti bàjẹ́ ti di nǹkan míì ó tún wá tó àwọn náà wá ní owó jù ẹ̀kọ́ ti mọ̀ ìdí ìbàjẹ́ láyé máa náwó sí ọlọ́run kò sàánù wa mọ́tí àbí àfáà ní pé ní máa kọrin àmọ́ kejì nítorí kíníkíní o kejì nítorí kò lè bá gbowó fatirọ́ rẹ́fúdì káà kọrin ẹ̀kọ́ káà kọrin ìmọ̀ ká má fi béèrè ẹ̀bùn ká má sáré ẹ̀bùn lọ́dọ̀ bá àfẹ́ bùn fi dunuya kọ lóde òní yìí ó kéré gan kọ̀kọ́ mọ̀ ó ṣe kíní o ó kéré ìlànà àfáà ní kí ni ò ká kọrin ká mọ̀ kàn torí pé àfẹ́ gba owó lọ́wọ́ èèyàn iye báyìí nísìnyí èyí ò ní alákọ̀ọ́kọ́ níbòmíì àfáà ní ok irú nǹkan tó kọ̀ yí báyìí ìkan náà àwọn afáà kan wá sí mọ̀ àárọ̀dọ̀ ó ní pé ọmọrò ìwárúdí yìí làó yá ànàmù mọ́ sọ̀nà àtikọ̀ òmù bí áhálẹ̀ ilé àdàbí lámìyà kò fi nù sí ìyá ọmọ lébìnrin ìjìmí ṣèrọ wà láti mẹjàbí ó ní ọmọrù lùwárí bí àfáàtà ń kàtírà ìlọ́wọ́lọ́wọ́ yìí láwùyá àdàmú mọ́ kálọ́bà lọ mọ́ mọ́ sọ́nà àtikọ́ mú bí ahàlí àdàbí ìtàwọn kan ṣe pẹ̀lú àwọn tán nímọ̀ lítírṣọ̀ lóde ìní lámúyẹ kò ní fi nù sí ìyá ọmọ níbi nìyí lọ́jọ́ kan ayé kò ní sèṣì sọ fọ́mọ rẹ̀ nígbà tí ń ṣe nà sí àfọ̀n wípé ìzèmí ṣe ìrọ̀ aláàzìmọ̀tàbí kọrin kò sì tẹ̀lé mọ́tàbí mi. afábínú wárí dáwì gbọ́tọ̀ wá kọ́ mi ó ní pé jamaatu ìlàlẹ̀ ìlmi nazima lahu gosunu hama imuha tasjaru. أما الله شيري يا أنزلتي فلا يستكين ولا يخضع وإنك اكتساب الغنى بالمدي مهين له مؤلم مرجع قل جمعت إلى العلم إما طلع أباكم متفقون نظما كافو رورجا onítàwù ìlànà òhùnsù lọ́wọ́ aláwọ̀ ẹ̀ tuntun àmọ́ ìmọ̀ ha tẹ̀síjáwò àwọn ẹyẹ àdàbà orí ẹ̀ àwọn ẹyẹ ẹyẹ àdàbà tó wà ń bẹ̀ tẹ̀síjáwò wọn kọrin wọn dùn tó dùn. àmọ́ lọ́hùn ṣẹ́ẹ̀rì anzalati ọlọ́wọ́n ọba mi ló pòrọ̀tẹ́kì orin mi kò ń bi yẹyẹ fàlàyé sẹ̀kínù kò ní máa jẹ́wọ́ kó lóṣù lòun wàláyé àtàdọ́ kò sí ní máa tẹ̀síyàn tó fún òfin ní nǹkan wàyí nàkìtì sábà lọ́gẹ́ ọ̀nà owó ọ̀nà ìlú ọ̀nà iná ọ̀nà báàgì pẹ́lúbà náà ṣe Lati láti bí orin kíkọ ni ni ní ìyẹyẹ ni ojú hàn ó ó ní àwọn ìnínilára àti ìkóni sí tọ̀ a bá kíkọ wá kọrin èyí kí múra rẹ̀ lágídí àmọ́ tí yẹn bá bẹ̀rẹ̀ ọmọ ọkọ nígbàdégbà tí ì dára wa dára tán níjọ́ tó bá wá wá ọwọ́ àmúlẹ̀ jọ́ tí ọba wá kọ́ òmúlẹ̀ abúlé fatih albusi ó ní ìzánkọ̀dọ̀ kàlámù fàkó níhò àkúwà ìlànà tẹ́sẹ̀hì hìmìnà lè máa ní ìlànà tẹ́sẹ̀hì hìmìnà lè máa ní ẹ̀wà látòkèrè. بيانك إن تأبى فلا إكراه في ديني لبياني فلا إكراه في ديني لبياني قل إذا انقاد إذا انقاد الكلام ترى تنفي صرفك كلون تبا تقبع إداجة فقده عفوا ونقلوا عن وجهك تشي kó wọ́ pẹ̀lú ìfarabalẹ̀ ìlàmẹ tẹsítẹ lọ síbi nǹkan tó bá wù ọ lẹ́mí nínú màáni nínú àwọn ọ̀rọ̀ ìtumọ̀ tí ń bẹ nínú ẹ̀mí wàlá tó kiri má mú ẹlúkọ́nsì rẹ ìdáláhàn rẹ ọ̀rọ̀ tó fẹ́ sọ má mú lágídí ńta abá tó bá yìí ìkẹrọ ní ìmọ̀ tí mo tún ara ṣe ó jẹ́ báyìí nìsín ibi tá a dàbí ìṣeré àbẹ̀lọ́wọ̀n wa subhanahu wa ta'ala lọ látàánú rẹ̀ wípé ní kó mọ́sà ti wá sí ẹnu ìfẹ́ èyí tájọ kára wa ikọ́ lọ́dún ṣùgbọ́n láǹfààní kọ́mọ́ jẹ́ jẹ́ àbúrò fún wa ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا وصل وسلم على محمد عبدك ورسولك وعلى آله وصحابه ومن والاه وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته